ìkíni sùn Fresh FM nìbàdàn làwà. ẹkún tó ti dòde o lórí Fresh tó kílẹ̀. fítámì c ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. tí wọ́n ń sọ ayé òfin fùfú gbá bọ̀ mọ́ iṣan nìkan ọgbà mọ́. iṣan gba wọ́n jẹ tán jẹ à ń jẹ à ń jẹ kíni wọ̀rọ̀wọ̀rọ̀ tẹ́ ẹ mọ́ jẹun kọ́ ni o. ayé ọkọjá bẹ̀ ṣé bọ́ọ̀lù afcon nìkan ni tán sọ ni. ó ní o. àwọn ọmọ wa jẹ fùfú jọjọ. àlàyé òfin fùfú gbà mọ́. òyìnbó ò sanwó agbára owó ọpọlọ ni kèése di bọ́ọ̀lù kèése di bọ́ọ̀lù ọpọlọ ti di bọ́ọ̀lù tí egun bá kan egun tán àbọ̀ ìṣe tí egun bá kan egun tán mama sọ báwọn mama sọ bẹ́ẹ̀. <laughs> Ah. wo ṣé kí n má tọ̀ gbogbo ìgbà nínú ayé gbogbo ìgbà tí nàìjíríà bá fẹ́ bá any northern african country play mm. morocco egypt Libya Algeria àyà mi máa jà ní bọ́ọ̀ bá fẹ́ gbọ́ bọ́ọ̀ àyà mi máa jà ní. àyà rẹ tún á já lónìí. bí wòlíì ọlọ́run fún ìgbà tá a wà yìí fún ìran àyà mi ọ̀ ìsọkùn tó lè tó lè kọjá àdúrà o. prediction yìí <laughs> kò kò lọ straight. irọ́ ni kò lọ straight. <laughs> ó dà ó dà já ṣe báyìí mo ní ìgbàgbọ́ lónìí àní lónìí. ìyanu ọ̀sẹ̀lẹ̀ eh. iná ni ìyanu làwọn tó dé. oníwàgbọ́nú mireku is our miracle working is a miracle working. máa gbọ́ ìgò àván ìgò àván ti sọ ọ̀rọ̀ unbeatable kankan ò sí àwọn ọ̀nà fìrí ọ̀nà ìjọ sí Musa náà. Mm. àwọn ń lọ ní ìlọ gbígbà táwọn ń lọ ìlọ Mósè làwọn náà ń lọ bá fìdí òun náà báyìí nìsín wọ́n ní Pharaoh's habitable igun avon àwọn ni Mósè àwọn ni Mósè òun ni fìdí òun náà ah, fífi ìrònú ẹjọ ṣíṣe tẹ àwọn náà tẹ wọn fẹẹ fà tẹ tẹ dìṣẹ èmi ọ̀fọ́n nu o èmi ọ̀fọ́n nu o. ayọ̀rọ̀ mọ tó ń so mọ tó èmi ọ̀fọ́n nu o bó ṣe ń sọ iná ni ojájọ mọ sọ. <laughs> èmi ọ̀fọ́n nu o sẹ́yìn gbàtà àdórí kìíní tẹ́nísì tó lé ọmọ àdìdè wọ tọ́lẹ́tì lẹ́fẹ̀ẹ́ wa. tí ò ní ṣe gbówó lé kò ṣe é gbélé o fẹ́yìn tẹ̀ ń gbélé. èwo ni. mo ní so ṣe é gbélé. ọ̀dà gbélé pé farao yọ gòkè o. pé yọ gòkè. ìtì ìtì o gbé sínú o <laughs> pé sọ́dọ̀ farao ni o. ok àwọn kan mọ̀ sí pé sálà akọgun farao. wọ́n lè mọ jẹ kọra wọn yóò ra wọn wọ́n lè mọ jẹ òra wọn kódà wọ́n lè rún léegun wọ́n lè gbé ta <laughs> wọ́n lè gbé bóde wọ́n lè gbé bóde torójú ọ̀dọ̀ ọ̀dọ̀ sálà nìkan ni gbogbo wọn fẹjú mọ́ wọ́n fẹ́ rún so ó ṣe é ṣe lárùn kì bí wọn ò ríran kó ṣẹjẹ sa ìṣojú ayé wọn ò rùn kì ah. lárùn ara. kí ọ sọ fún mi yìí ah! sálà ọ̀nà sálà irun títí mú rẹ tó ń rún aṣọ fílà lálẹ́ àná. <laughs> kí ló ń rún ra wọn yìí Manchester United oorun Aston Villa ṣùgbọ́n orí òpó ń gbọ́bọ̀rún dùn ó ah. àwọn ọmọ náà wàá wòran ah. àgbà tí wọ́n mẹ́jẹ̀ ń gimú ọmọ ọlọ́mọ ọmọ tí a kọ́ Aston Villa Aston Villa ìsọmọ tí a kọ́ irọ́ àti àwa máa ń. wọ́n sàmọ̀ jẹ́ǹgì mọ́ làmúrún bá sẹ́kùrù mu ni. Ah, ẹ̀yin náà ẹ̀yin náà fẹ́ fàbà kékeré gbà ní lana. wọ́n sá ìṣẹ́gbẹ́ wọn we be your mate man you will no be your mate. àgbọ̀ chester ẹ wò ó ẹyin sórí n tó tiẹ̀ fa eléyìí o hmm. òun náà ni pé àkòrí ìròyìn tí mori sonde, níta gbangba Vanguard láàárọ̀ tuesday hmm. ni pé ikọ̀ Super Eagles pé gògóńgò Farao pé yóò di gògóńgò Farao mú lónìí. wàá dúró èyí ni wọ́n gbá wán o ó wà rárá o <laughs> àwọn ò jẹyọ kan lọ lónìí o apá bíi tí ó fìsì ọlọ́run lọ́mọ àwọn ò jẹyọ kan lọ o èmi lèmi ń sọ bẹ́ẹ̀. bá a fẹ́ mọ lójú aríran ọ̀yẹ̀ là ń tẹ̀mí rí kò sí gò ẹyọ kan hóró kan kìí ṣe hóró kan ní gò tèmi wò lójú ọpọ́n fáyì. ìlọ bíi mélòó. méjì sókè ni. àgbọn ní basket. <laughs> àwọn ibi tí ó lọ lè ní ọmọ ibi tí yóò lọ ní ìmọ̀ ibi tí ìmọ̀ àmọ́. ìbájọ wo ni aago mélòó wọn fi sí gẹ́gẹ́. ṣé ìṣàgó márùn-ún àbí nǹkan mo mọ̀ pé dúndùn lọ́sàn-án ó so aago márùn-ún rọ̀lẹ́ lọ́sàn-án ó so we be them mates okay we be them mates. ẹ eh, runde ajia stadium sajia ni ajia. kì í sajia àbàdàn o <laughs> ajia kọ́ o. ajia garua. ajia. ó eh. ah. kọ stadium wọn jọ pé àti pé ajia wọn ti gbà. kì í sajia àbàdàn o kì í sajia àbàdàn o. Ah. Eagles go for Ferrio's jugula king jugula. wọ́n sọ bọ́ wọ́n sọ ìkànnì mọ́ lọ́nà fún mi wọ́n wà kànnì mọ́ wọn lọ́nà fún mi. ọba jugula yóò bá wa ṣe ọlọ́run jùgúlẹ̀ ò ní fi wálẹ̀ ẹ káàbọ̀ sájà àbálẹ̀ iná ẹ̀lẹ́ntíríkì mm. ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ siemens wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n padà sórí ọwọ́ kan báyìí hmm. ìwádìí ló fìdí ẹ̀ múlẹ̀ lórí iná ọba nàìjíríà Vanguard ló kọ. bóúnjẹ ṣe wá wọn ní ìgboro ayé tó ń jẹ òsè tọmọ tọwọ oúnjẹ ń jẹ mọ́tọ̀ àwọn èèyàn táwà lẹ́ka àti iṣẹ́ àgbẹ̀ wọn sọ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ níbi tó ń jẹ ti ń wá sórílẹ̀‐èdè nàìjíríà wọ́n gbin nǹkan táwọn ò tó bẹ́ẹ̀ láti lọ sínú oko hmm. wọ́n bẹ ní ibùdó ogun lé wọn dé hmm. káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ wá lóúnjẹ òní wọn oúnjẹ ọ̀wọ́n o èmi ó contest ẹ gbọ́ mi <laughs> orò mọ́ sọ̀kò olóyè eh. èyí tó mú lọ́wọ́ yìí òun ò sọ o eh. Tinubu ló sọ bẹ́ẹ̀ o ó ní mo ti sọ fún Buhari pé má contest now. Okay. yes. Okay. ẹgbọ́n tó ọmọ Nàìjíríà ń bá yín sọ o èyí tá a mọ̀ wíru tẹ̀yìn ọmọ wíru kò mú bẹ́ẹ̀ mọ́ o Edwin Clark lọ sọ bẹ́ẹ̀ fún Buhari sọ bẹ́ẹ̀ fún Buhari lórí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àpínlẹ̀ ẹ bàbá ní Ah, ah ọmọ nàìjíríà láwọn fẹ́ state police ààrẹ ń wí nǹkan míì a máa kéré ń dín nǹkan ẹ̀ ní ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòní. atẹ́gùn àtúnṣe sí ètò e, ètò ọba jíjẹ ètò oyè chieftaincy law hmm. léè tí wọ́n ń ṣe káàkiri atẹ́gùn ń fẹ́ lọ sí ìpínlẹ̀ Ògùn báyìí gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ti buwọ́lu òfin tuntun tó ní ṣe pẹ̀lú ètò oyè. E ní ìpínlẹ̀ Ògùn àwọn mọ̀lẹ́bí wọ́n ti lẹ́nu ń bẹ̀ báyìí lórí ètò ìsìnkú ọba tó bá gbéṣẹ̀ tó bá jẹ́ pé mọ̀lẹ́bí wọn ló ti wá àwọn mọ̀lẹ́bí náà wọ́n mọ̀ lẹ́nu ọ̀rọ̀ báyìí. láti tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ nípò ààrẹ ti ń wù mí bẹ́ẹ̀ ni fún ìdí èyí léètà àjọ wáyé àjọ mú nǹkan lẹ̀ ni o hmm, èmi ò ṣe eh, èmi ò ṣàfọ̀bàjẹ́ sí ìjọba afọbajẹ tèmi fẹ́ jọba o mhm. Tinubu lọ sọ gàdàgbà gàdàgbà ní ọkọ síbẹ̀ I'm a king maker that wants to become a king mm. lọ́ba tán ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòní. gbogbo àwọn ìwé ìròyìn ló gbé ọ̀rọ̀ nípa Tinubu káàkiri báyìí ní àhín mo ti ń wo ìròyìn kan tó ń sọ àlàyé wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ń gbẹ́ epo wa. Mm -hmm tí wọ́n ń gbọ́n tà tí wọ́n ń jí epo wa lọ hmm. àjọ tí máa pò wọ́n lọ́fun pọ̀ lórí ìbàjẹ́ lórí owó náà àti ọrọ̀ ajé EFCC wọ́n ní ọwọ́ wọn ti tẹ àwọn bíi méjìléní ogún láwọn tó ṣe pé wọ́n ń gbọ́n epo wa tà lọ́nà tí kò tọ́. Hmm. arákùnrin kan táwọn èèyàn kan rí bí ọ̀rẹ́ fún ọ̀rẹ́ ìgbà kan ni o ọ̀rẹ́ ìgbà kan fún hush puppy tí ẹnu jọ ń kùn wọ́n tipẹ́tipẹ́ mọ́ńfà wọ́n ní EFCC wọ́n ti fi àwọn máa fà wọ́n bọ̀ wọ́n ti fi àwọn fa máa ń fà báyìí o <laughs> máa ń fà ti den tí EFCC gbé lẹ́ẹ̀kan sí i lórí owó kan abatẹ thirty point thirty two point nine billion naira ti hàn pé ọ̀fẹ́ yẹn pọ̀n ó sì tún lọ́wọ́ nú àwọn ìwà jìbìtì kan gẹ́gẹ́ bí afurasí ni o ìròyìn yẹn pé okay now ìta gbangba the punch fún tòórọ̀ yìí. ẹgbẹ́ òṣìṣẹ́ NLC wọ́n ti kan ilé ìgbìmọ̀ asòfin àgbà lábùkù pẹ̀lú ọ̀rọ̀ kò bákùngbé wípé ẹ̀yin ẹ̀yin kẹ̀ ìbámu jẹ́ ẹ̀yin o ẹ fẹ́ fi òfin de ìfẹ̀hónú hàn lórí àwọn òṣìṣẹ́ pẹ́ ní bọ́ọ̀dì ọ̀gbọ́dọ̀ fẹ̀hónú hàn nítorí kínni wọn lálẹ́ National Assembly ọ̀pọ̀ ò ṣẹ̀wárí nísàlẹ̀ rẹ̀ lórí ti ètò ìdìbò 2023 tí ń bọ̀ wọ́n ní bẹ́nu ọ̀bá tiẹ̀ wá kò rí gbogbo ohun tí bá ń bẹ lókun kákò wọ́n ní ẹ gbé tì sílẹ̀ ẹ jẹ́ kí ogun omi o. PDP gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kẹ́nu ọkọ̀ báyìí lórí ìta àlàáfà kalẹ̀ Wike ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ alábùradà. pẹ̀lú báwọn aláṣẹ ilẹ̀ yìí ṣe ti kéde ikọ̀ kànáńkórí agbébọn bandit gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tààrà ọlọ́run ti á mú ọ báyìí á fi imú wọn dánrin láyé wọn wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀gá elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Chief of Defence Staff Ìràbọ̀ òun ló rí ọ̀rọ̀ ń bọ̀ á ní etí ìròyìn yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòní ṣọwárì kéde tí Tinubu kéde pé òun ò ṣàfọbàjẹ́ tí èyí jọba òun ọ̀jọba báyìí póun ó jẹ òun fẹ́ gbé àpótí ìbò ààrẹ 2023 Ọ̀hánèzè Ndigbo ti ń bínú o Ọ̀hánèzè fọnmú wọ́n sì fẹ̀sùn kàn pé àìsí ìdájọ́ òdodo lélẹ́yìíkẹ́ this is injustice pẹ̀lú bí Tinubu ṣe kéde presidential bid ńgbà Tinubu ó sì mọ fèsì èmi ti sọ fún Buhari Buhari ò sì sọ pé kí n mọ kò sọ pé rárá o kí n mọ díje ntí Tinubu sọnù ńgbà Ohanaeze ọ sọ̀rọ̀ Ohanaeze ń pé ẹ yàgò lọ́kàn kí lẹ́yìn kéde fún igbó lọ́kàn ìròyìn yẹn ọ̀pọ̀ rẹpẹtẹ tó wú síwájú ìta gbangba the punch fún tòórọ̀ yìí. lórí pé kí àwọn èèyàn dẹ́yẹ sí jíjẹran màálùú Akérédolú òun náà tún ti fi ohun kún wípé ọ̀wò ńgbà tí ò tí ì sí àgbàdo adìẹ ń jẹ kínní kan ní orílẹ̀-èdè àgbáyé nítorí náà oníkáwọn èèyàn ẹ pa ìdí ọ̀rẹ́ dà ẹ máa jẹ nǹkan abìyẹ adìẹ ń bẹ tòlótòló náà ń bẹ ẹ lọ́ mọ jẹ̀yún ipob ti wá ṣàlàyé ìdí tí wọ́n fi sọ pé ẹran màálù wọn gbọ́dọ̀ pátá àfẹ́nìkan ni ní ìlà oòrùn gúúsù hmm. south east. okay àṣé ìṣẹ̀lẹ̀ irú aríremọ́ṣe tá a sọ lánàá àṣerú mm. ẹ̀ náà ṣẹlẹ̀ nàìjíríà ok níbi tí sọ́jà ti lu traffic warden yes wọ́n àwọn aláṣẹ iléeṣẹ́ ológun ti lọ rèé mú sọ́jà ọ̀hún tó lu yellow fever mm. ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ nàìjíríà o ok wọ́n ti àrẹ́ẹ̀sì sọ́jà army ti àrẹ́ẹ̀sì sọ́jà o. Hmm. Hmm ọ̀dà ìròyìn adẹ́rìnpanikan mò ń wò ní ìyàwó ní bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ kò rí ọkọ ní sọ pé kò sẹ́ran nù oúnjẹ tó gbé síwájú mi báyìí nísìnyí ìyàwó ẹ̀ ní nígbà tẹ́yìn ọmọ náà tẹ́yìn fi lè ẹran gidi jẹ nínú mm. ọbẹ̀ mm-hmm. ẹ̀yìn ọmọ sọ pé nǹkan lè nǹkan sẹ́yìn ò tí ì gbọ́njà kẹ́ mọ̀ ṣe bàbá rere bàbá kẹ́ fáwọn olóṣèlú ni ẹ mọ̀ jẹun. èèyàn máa ń jẹun bíbẹ̀ wọn. olóòní ìwọ lóòní kọrin ereke olóṣèlú kankan ọ àárín nǹkan kan jẹ. ìwọ ní principle. ọ̀ya bẹ̀rẹ̀ báyìí lọ́tọ̀ ni ìwọ integrity. <laughs> ayé integrity ẹlòmíì ò ní my food. oh my god all right ẹyin ẹjẹ́ àṣì ẹ̀yìn kò lè káwo tààrà tí wọ́n kọ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìdíje rẹ̀ tí ó wáyé lónìí. ibi náà la fi bẹ̀rẹ̀ sálà ní kẹ̀sì mọ́ wo orílẹ̀-èdè jìbìtì lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù tí mẹ́lẹ̀ àwọn èèyàn ò dẹ̀ fẹ́ fẹ́ràn wọn o àmọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ sálà lọ́sọ̀ eléyìí o ìgalò wà rọ gbogbo ọmọ nàìjíríà pé ẹ ṣàtìlẹ́yìn fún super eagles super eagles kú super eagles ẹ dákun ẹ dákun. sáwà kú òní inú ilé wa inú ilé náà láti mọ ṣàtìlẹ́yìn àmọ́ fàdúrà ràn wọ́n lọ àwa ò ní kankan gbà àfẹnugbà yìí náà ni a sì máa bẹ lọ́hùn fún wọn. bẹ́ẹ̀ ni. lẹ́yìn yẹn Collins wọ́n ní ó ti padà darapọ̀ mọ́ Eagles o ìròyìn yẹn pé Collins káàbọ̀ o Eagles ti di gògóńgò Farao mú lónìí ni káfílẹ̀ ó dìgbà ọba yọlé ọ lọ hmm. ìròyìn yẹn pé ókè ikun ló lo oko peter kò ré ni ìpàdé lórí àwa ó tajà bá a bá sì padà dé ajá balẹ̀. balẹ̀. ajá balẹ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kórì ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà success tó fi máwọn èròjà fóònù tó kọ́mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kàn sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi maka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. Allah Allahu Akbar ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmed Arufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region tí Sheikh Gumi gbé àṣẹ Islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́ọ́ kí Islam lánàá yìí jẹ́ pé ọlọ́wọ́ ba Allah bàbá wa Ahmed Arufai ni bàbá Chief Imam ulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Fadilati Sheikh Abdulkarim Ahmed Arufai tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Ahmed Arufai ó múlimùmí náà ti gbogbo òkúlé Ọ̀yọ́ ṣe é àlàmísì Thursday ọjọ́ kẹtàlá oṣù kínní January thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa Fadilatu Sheikh Ahmed Arufai lábẹ́ àṣẹ bàbá wa Chief Imam ulẹ̀ Ìbàdàn Fadilatu Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè ààrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí Fadilatu Sheikh Abdulrahim Abdullahi Salati alibari tí ó ti mọ̀ ṣe wá sí lóko gbogbo ẹbí Ahmed Arufai lókè ààrẹ ní umulimumina Kaolat Alhaji Kaolat ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ̀. service to service kì Eh, car owners them where they worry seki say you want to repair be maintain your car without wahala The king don come o oh, service king auto servicing company where we say them get magic hand to turn your car to brand new with their ogbonge machine plus include personnel wey sabi well well service king na your one stop shop for all your car needs body work engine work plus include spray painting and baking with general maintenance na diagnosis they go first too before they go begin repair am auto spare parts na direct from obodo oyibo dem dey import am even sef na inside out dem dey clean car after the repair ehem service king it gidigba for plot thirty-six college crescent abel koyejo layout okeado ibadan dem telewire zero nine one three five three eight zero zero zero zero website www.serviceking.ng. ọmọ ẹ̀ oh ẹ̀ máa ń ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajíyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ mo sọ láyọ̀ o àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákàdí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn ọlọ́run ọláyẹmí ọmọ ìlàjúmọ̀ rẹ̀ ó tún bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. Come and witness it again. Jesus Christ, a miracle working God, is ready to do signs and wonders once again, particularly for you in the new year 2022. As Elijah of our time, Apostle Olayemi Omeletumare, restores Ibadan City with a three-day great Holy Ghost revival and miracle titled Jesus Christ of Nazareth. We are God of our Father, Apostle Olayemi Omeletumare, shall wipe away all your tears and give you a new testimony in the new year 2022. Date Tuesday 18 the to 28th of January 2022. Venue UMC Molete Primary School Compound, Molete Ibadan from 5 p.m. till 8 p.m. daily. God is ready to visit your life with salvation, healing, deliverance, signs and wonders, miracles, and undebatable lifting. Why ministering? Apostle Olayemi Omiledumare Adedipibo. Come and witness the raw power of God in a great prophetic dimension. For more information, please call 090 In these three days, great Holy Ghost revival and miracle. It is your turn to share testimony. Jesus awaits you all. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń bá agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹkújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Uh-huh, Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply. Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ige bus stop, adjacent DB Fueling Station, Okado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. Group. We are wishing you a Merry Christmas and a Happy New Year. Revolution Plus Property. Affordable housing. Do you like to be treated like kings and queens? Then you should visit Supreme Continental Hotel and experience the best of hospitality service here in Elora or your state. Supreme Continental Hotel offers classic, deluxe, diplomatic, ambassadorial suites, executive suites, and presidential suites while you relish superb cuisine from our world-class chef. A standard swimming pool, fitness center, lounge, open bar, and VIP bar create an ambience of perfect relaxation, complemented by 24 hour. Power supply and security guarantee. Supreme Continental Hotels and Resorts is located at Supreme Continental Way, Akibio Layout, Gateway Community, or your Ibadan Expressway, Ilora, or your state. For booking reservations and inquiry, call 0803 207 3348 or email us reservations at gmail.com. Visit our website www.supremecontinentalhotel.com. Supreme Continental Hotels and Suites. Exceptional luxury retreatment. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. àbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí baba ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè baba ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Ajá balẹ̀, ajá balẹ̀. àrọ́wá a ti bẹ̀rẹ̀ náà nu ajá àbálẹ̀ ní rẹpẹtẹ bí aago mẹ́sàn-án òun náà ló ku ìṣẹ́jú àáyá wíníwíní mẹ́ta kó gbélé tọ́ àti gbọ́ ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa o lẹ́ka abánidọ́rẹ̀ẹ́ ìkànnì ìwà nítàkùn àgbáyé Facebook Live Fresh FM ẹ fọ́lù wa ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wọlé sínú ọgbà àjàrà yìí ẹ jẹ́ àgbàgbò òṣèlú wọlé abẹ́ àkòrí kan eléyìí tó gbajúgbajà káàkiri gbogbo ìwé ìròyìn òwúrọ̀ yìí twenty twenty three tá a tún dìbò ààrẹ lórílẹ̀ yìí Tinubu ti sọ pé tipẹ́tipẹ́ lọ́kàn mi ti wà níbi àti di ààrẹ Nàìjíríà ó wá tó gẹ orin ọmọ lẹ́fì èmi ò dúró nípò àfọbàjẹ tí èèjọba àfọbàjẹ tọ̀dọ̀ mi ọ̀jọba o àìjọba kọ́ àìjọba kọ́ hmm? yọjọba Tinubu ní sọ̀rọ̀ aṣíwájú gbogbogbò fẹ́gbẹ́ APC nílẹ̀ yìí aṣíwájú Bọ́lá Tinubu ti sọ̀rọ̀ sókè okay ó ti sọ̀rọ̀ sókè sígboro ayé lánàá òde yìí ó ní ṣé kí n mọ́ tàn ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tí mo ti ń dà fún tòló láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ẹ̀ wá gbọ́ APC ọ̀hún ni fún ìdí èyí èmi mà ti lọ tààrà láti lọ gbé ẹrù mi bí ó ti wúwo mo ti lọ rèé sọ fún ààrẹ Muhammadu Buhari nípa èròǹgbà mi láti dupò ààrẹ lọ́dún 2023 lórílẹ̀‐èdè nàìjíríà tinubu ní báwọn oníròyìn ilé ìjọba sọ̀rọ̀ èyàn lápátápá àrà agbára tí ń bẹ ní àbújá lẹ́yìn ìgbà tó parí ìpàdé kan ìpàdé alágbára kan pọ̀ pẹ̀lú ààrẹ muhammadu buhari ní presidential villa lọ́hùn-ún ó parí ìpàdé àwọn oníròyìn tí wọ́n ti lúgọ lẹ́gbẹ̀ẹ́ gànà láti bá a ní gbólóhùn wọn gbáya bọ́nsẹ̀rì náà ní ọ̀hán mọ̀ pé bàbá ẹ kú ìpàdé ó sì dá wọn lóhùn ẹ ṣe o kí lẹ lọ ṣe nípàdé tààrà láì fọ̀tápè ní Tinubu dá oníròyìn lóhùn lé ìjọba pé mo lọ sọ fún ààrẹ Muhammadu Buhari ni pé mo fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tí ń bọ̀ 2023 ẹ wá mọ̀ gbọ́ o Tinubu ní sọ bẹ́ẹ̀ fóníròyìn ẹ wá mọ̀ gbọ́ o kì í wá ṣe kàn lọ sọ fún ààrẹ nìkan o ní ó kan àyà mi lódò okùn mi mo ní èròǹgbà láti mú àfojúsùn re bá orílẹ̀-èdè Nàìjíríà mo ní èròǹgbà àti àfojúsùn ayọ̀ láti gbé Nàìjíríà níbi tí ààrẹ Muhammadu Buhari gbé dé èmi náà tún fẹ́ kọ́lé ọ̀la lórí ìpìlẹ̀ rere tí ààrẹ Buhari fi lélẹ̀ lásìkò yìí ìdí mi èròǹgbà mi àfojúsùn mi nu láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Tinubu tó ti fìgbà kan jẹ́ àà tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó ló sọ gbogbo ilé tẹ́mi ń kà tó dìròyìn láti ilé ìjọba lánàá o ó ní pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ tí à ń tẹ̀lé ẹ̀yin náà mọ bí tí ń kọ́kọ́ gbájúmọ́ bí n bá bẹ̀rẹ̀ sí jókòó lórí àpèrè ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ètò ààbò mm, ó wà lára àwọn nǹkan tí yọ kàn mí gbọ̀ngbọ̀n tí mo fẹ́ tiẹ̀ mójútó dáadáa èèyàn bí mo bá ti láǹfààní àti di ààrẹ ńgbà àwọn oníròyìn àwọn sophonism tí wọ́n wà tún mọ ti nǹkan mí ìbọ̀rọ̀ wọ́n ní àmọ́ aṣáájú Tinubu ẹ ẹ ti máa gbọ́ ni ó ní pé kí ni ẹ ti máa gbọ́ pé Yẹmí Ọ̀ṣínbàjò náà máa fẹ́ du ipò ààrẹ àbí ẹ ti máa gbọ́ wípé gómìnà Yàyà Bello tìpínlẹ̀ Kogi náà ń sọ pé mọ́ńdàlá ipò ààrẹ Nàìjíríà ń wo àwọn ní twenty twenty three ẹ gbọ́ wọ́n ní Tinubu ló ní ẹ wo ẹ má sọ ọ̀rọ̀ ẹlòmíì níbi tí mo bá ti ń sọ tèmi ni mo mọ̀ ẹ má tẹlòmíì ẹ má bá mi sọ̀rọ̀ nípa èròǹgbà tèmi láti dupò ààrẹ lọ́dún twenty twenty three mo sì ti sọ fún yín pé mo ti lọ sọ èrò ọkàn mi fún ààrẹ Muhammadu Buhari lóòótọ́ ń tilẹ̀ ń tọ́ lọ́hùn o ààrẹ Buhari ni mo ti sọ fún pé mo fẹ́ dupò ààrẹ ní twenty twenty three èyí tí ì sọ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pé ìyìn dupò ààrẹ àmọ́ lọ́wọ́ yìí mo sì ń lọ́bì lọ́kòkó mo sì ń báwọn èèyàn sọ̀rọ̀ kiri consultation ní jẹ́bẹ̀ mo sì ń sọ fáwọn èèyàn káàkiri ìwà fẹ́ẹ́ ojúpọ̀nà àti mọ́ báwọn èèyàn fi kùnlùkùn kí wọ́n lè bá a dá mímọ̀ràn kí n má bàa jìn sí gòtò àṣìṣe lórí ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí àmọ́ ṣé ẹ fẹ́ gbọ́ ẹ wò ó èmi tipẹ́tipẹ́ táwọn èèyàn ti máa ń pè mí láfọ̀bàjẹ́ àfọ̀bàjẹ́ àfọ̀bàjẹ́ èmi náà sì mọ̀ra mi láfọ̀bàjẹ́ àmọ́ èwo kéèyàn wá sórí olórí káwòdì wá fi tèèyàn ṣe fàjẹ́ èmi ò ṣe afọbajẹ lásán láàsàn tí ọkàn mọ afọbajẹ mọ afọbajẹ tèmi gan wa fẹ́ jọba lásìkò tí a wà yìí ìròyìn yẹn pọ̀ àmọ́ áńgù ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọgbàmú lọ́tún lọ́sì àbọ̀bọ̀. bọ̀ǹsù ìròyìn tó kàn torí pé gbogbo àwọn ìwé iná ni ọkọ̀ láàárọ̀ tòní àmọ́ jàǹsẹ̀nù ń dédé síbí lórí eléyùn ọmọ jẹ́ pé ti aṣíwájú Tinubu nìkan hmm. náà ni a wà horombo mọ́ nínú ìwé tí ìwé ìròyìn horombo mọ́ kí la wá fẹ́ ṣe ọ̀ bó nǹkan báyìí kí la wá fẹ́ ṣe yàrá fi báwọn yà bá wájú. ok ẹ jẹ́ ká lọ sí apá ti ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àgbà òṣèlú ni bàbá tẹnu rẹ̀ tọrọ nínú àwọn àgbààgbà láti Southern Nigeria Middle Belt Leaders Forum ó ti sọ̀rọ̀ báyìí ní ipò tọ́wà gẹ́gẹ́ bí ẹni tí ẹnu rẹ̀ tọ̀rọ̀ nídìí òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣé bàbá òun òun náà sì tún ni alákòóso fún ètò ìròyìn lábẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà kan rí olóyè Edwin Clark bàbá ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tó jáde látẹnu ààrẹ wa Muhammadu Buhari wípé kò sí ń tọ́jọ ọlọ́pàá àpilẹ̀ pé ìbámu jẹ ẹnu ààrẹ wa lélẹ́yìn òun ti jáde torí pé gbogbo àwọn àwáwí èyí tí ààrẹ Muhammadu Buhari tó ń sọ àwọn àwíjàre tí ò fẹsẹ̀ múlẹ̀ ìní ń jáde látẹnu Muhammadu Buhari inú àtẹ̀jáde èyí tí bàbá Edwin Clark tó fè síta lánàá òde yìí níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn àgbà ìjọ tẹnu wọn tọrọ wípé òun fojú wo pé tọ́ba jẹ́ wípé nítòótọ́ ìní ààrẹ wa torí sọ wípé àwọn gómìnà gómìnà wọn ó ṣe àṣìlò agbára àṣìlò ipò wọn ó ṣì àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí lò nítorí pé ó ń bẹ nínú ẹ̀jẹ̀ àwọn olóṣèlú wa láti mọ̀ kọjá yè ó ní bá ààrẹ wa bá réyìn sọ ààrẹ wa ọ̀tún á rí sọ o nídàkejì nítorí pé ìjọba àpapọ̀ gangan náà jẹ̀bi àwọn àṣìlò àwọn ọlọ́pàá lẹ́yìn tó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà ṣe bí ẹnikẹ́ni tí ìjọba tó bá fẹ́ dẹ́rù báyìí wọ́n mọ̀ pakuru mọ́ pẹ̀lú àwọn ọlọ́pàá wa lórílẹ̀‐èdè nàìjíríà ni ṣèjọba federal government náà sẹ́yìn náà jẹ̀bi wọn ni mr president léyìí tó sọ pé àwọn ọ̀fẹ́ ọlọ́pàá àpilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó wà ń fi àwọn nǹkan tí ò ṣe máa fi wéra wọn wípé kì í ṣe ń tọ́kàn lọ́lọ́pàá àpilẹ̀ igbe ṣe bí àwọn gómìnà gómìnà wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wò bí wọ́n ó ṣe máa lo àwọn ìjọba àbílẹ̀ àti pé wọn ò jẹ́ kí ìjọba àbílẹ̀ kí ó tiẹ̀ rí i mú mí nínú ètò ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà tí sì ń bẹ nínú ìwé òfin bàbá Edwin Clark ní sọ́wọ́ àjọra wọn ni à ń wírú ẹ̀ ń wírú ààrẹ Muhammadu Buhari ẹni kò sí ìjọba àbílẹ̀ léyìí tí ń ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí òfin ṣe là á sílẹ̀ fún wọn nínú ìwé òfin orílẹ̀‐èdè nàìjíríà ṣé gbogbo àná ìjọ ni àjọ ọ̀rọ̀yọ́ àjọ tọ̀yọ́ bọ̀ ni lórí gbogbo eléyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láti mọ yanjú rẹ̀ nítorí pé owó ẹ̀já òjòwó ẹ̀já ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ kọ́ni ní tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa ètò ààbò kí àwọn ọlọ́pàá àpilẹ̀ kọ́ wà lábẹ́ àwọn gómìnà gómìnà ẹ̀yìn sọ̀rọ̀ ìjọba àbílẹ̀ wọ́n ní ìtọ́sọnù mọ́sálásí ó ti kọjá bàtà lè mọ́mù hmm. nípasẹ̀ torí ọ̀rọ̀ ti ìjọba àbílẹ̀ gbogbo wa la mọ̀ pé ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tọdún 1999 igun kan bẹ̀ ó ti la ojúṣe sílẹ̀ fún àwọn ìjọba àbílẹ̀ àmọ́ kí wàá lóde o tó ṣe pé àwọn gómìnà wọ́n tì wọ́n bá pò ẹ̀yin náà nù èmi rẹ̀ ẹ̀yin rẹ̀ ọ̀rọ̀ pariwo mọ́ bàbá Edwin Clark ó ní ah, ọmọ jẹ́ nǹkan tó burú o pé àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn gan náà wọ́n wá mú wo ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ sápò àwọn ni wọ́n ń darí ẹgbẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà nísìn ẹ̀ sì mọ̀ wípé kò bó òfin mu ó sì ẹ̀ka sọ fún ààrẹ wa Muhammadu Buhari wípé àwọn ọlọ́pàá àpínlẹ̀ ó yẹ kó wà lórílẹ̀‐èdè yìí torí pé ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi el ṣe olórí rẹ̀ el committee táwọn náà sì tún làálẹ̀ bọ́yẹ kí ọlọ́pàá ìpínlẹ̀ kọ́ wà ẹ̀gbọ́n náà kí ni tá a wá ń ṣe ní tá a wá ń parìdà bí omi ẹkù tọ́jẹ́ pé kàkà ká tẹ̀ síwájú ń ṣe ni a tún máa bú ẹsẹ̀ rìn sí ẹ̀yìn ọ̀lànìwájú lọ yẹ ká mọ̀ jẹ́ kọ̀ ká mọ̀ jẹ́ ọ̀lànìrẹ̀yìn o ó ní òun ó mọ̀ọ́mọ̀ ó fi ọwọ́ sí i òun sì gbà fún ààrẹ wa Muhammadu Buhari wípé àwọn gómìnà wọn tàpá sí àwọn òfin yìí tí wọn bá lọ fún ọ ní àǹfààní yìí nítorí pé ẹ̀yin ẹ wo àwọn ìjọba àbílẹ̀ báwọn gómìnà gómìnà bí wọ́n ti ń ṣe wọ́n ó ní ní igun ogun kẹjọ kan nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ó ní ṣe bí wọ́n sọ fún wọn pé kí wọ́n jẹ́ wọn ó rí mú mi o àti pé owó lè tí wọ́n fi mọ̀ gbọ́ bùkátà láwọn ìjọba àbílẹ̀ wọ́n ti là á sílẹ̀ wípé owó ti ìjọba ìpínlẹ̀ ó yàtọ̀ sí ti ìjọba àbílẹ̀ ẹ̀yin ẹ̀ wá wò ó nítorí ojú kòkòrò àti ìfẹ́kúfẹ́ ara ẹni ìjẹkújẹ àjẹrákábá èyí tí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ó ní wọn wà ní dìbò fáwọn tó yẹ kó wà lórí àkóso níjọba àbílẹ̀ wọ́n wà mú àwọn alága fìdíhẹ́ lè tọ́jà pé tí ẹ bá sọ fún pé jókòó wọ́n jókòó níjà ní nàró wọ́n nàró ni wọ́n ò lè dá nǹkan kan sí láì bàjẹ́ pé gómìnà lọ́ba pàṣẹ fún wọn gbogbo irú eléyìí náà ẹ wo ara ti ń bà kan jẹ́ hmm. mọ́ nàìjíríà lọ́wọ́ náà nù hmm. bàbá Edwin Clark ó ti sọ ọ pé ààrẹ wa tó kọ̀ pé kò ní í sí ọlọ́pàá àpínlẹ̀ kò rí sọ bíi ti wù kọ́ hmm. ìròyìn tó kàn náà lọ bọ́ sí abẹ́ àkòrí níta gbangba Vanguard pé Ah, ah. ọmọ nàìjíríà láwọn fọlọ́pàá ìpínlẹ̀ ààrẹ ń wí mí ẹ ṣe ń tọ́mọ nàìjíríà ń fẹ́ o ohun tí bàbá sọ sínú ìwé ìròyìn nu ẹ wá jẹ́ àtẹ̀síwájú ṣàṣà à ń lọ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ abalẹ̀bàgẹ̀ sójú ìwé kẹjọ Vanguard bó ṣe jáde ń bẹ òní ṣòroṣò ìràbọ̀ ẹni tí ṣe ọ̀gá aláàbò lẹ́ka nàìjíríà ẹ̀yin o chief of defence staff general Lucky Irabor ti sọ̀rọ̀ sókè lánàá pé ọlọ́run ṣeun ọlọ́run ṣeun o ńgbà àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí ti kéde àwọn kànáńkórí agbébọn bandits gẹ́gẹ́ bí ọ̀dàálẹ̀ sá lọ tá à ń pè ní agbésùmọ̀mí tààrà iṣẹ́ àwọn ọ̀wà ya báyìí láti fọkọ̀ ya wọn hàn wọ́n ọ̀gágun Irabor ní àsìkò ti tó báyìí téèyàn jẹ́ kí àwọn báńdíìtì yìí ọmọ pé bínrin bá kanrin ní à ń pè ní irin jẹ́gẹ́dẹ́ pé ìyà tí ó jẹ wọ́n dáadáa lásìkò yìí ní lọ́lọ́ọ̀kan ìrabọ́ lọ́mọ sọ̀rọ̀ lórí ètò pàtàkì kan tí wọ́n fi ń kí ọmọ nàìjíríà káàárọ̀ ẹ kú ojúmọ́ ọmọ nàìjíríà good morning nàìjíríà lórí tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA tó lánàá ńgbà àwọn atọ́kùn bẹ̀rẹ̀ sí ní bí pé tó ìgbésẹ̀ wo ni iléeṣẹ́ ológun ilẹ̀ yìí fẹ́ lò báyìí o láti mú ìdàgbàsókè bá ẹ̀ka ààbò àti láti pin àwọn oníṣẹ́ ẹbú tí wọ́n jẹ́ karambà ní ọ̀daràn nípa kí wọ́n mọ̀ sọ Nàìjíríà di once upon a time kí ẹ̀jẹ̀ tí ń sàn káàkiri kó sì di ti wọ́n dẹ́kun ẹ̀ ìràbọ̀ ni ẹ ṣeun ṣẹ́rí ara tó tiẹ̀ kọ́kọ́ tún sáré múnú wa dùn lásìkò tá a wà ẹ́ òun náà ni ìkéde ìjọba tí wọ́n kéde bandits gẹ́gẹ́ bíi terrorists bí wọ́n ṣe ti kéde wọn ní agbésùnmọ̀ mi ò báyìí nísìn láyé wọn kàtìkàtì tí wọ́n ń ṣe wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìṣẹ̀yí láàjẹ́ kí wọ́n mọ̀ wípé béèyàn bá gbépo sílẹ̀ gbómi sílẹ̀ ìkan gbọ́dọ̀ wo ojú kan lọ ìròyìn yẹn ọ̀pọ̀ mo wá padà sí agbo òṣèlú 2023 twenty three àti ta gan lọ́mọ oyè tí ó di ààrẹ lórílẹ̀‐èdè yìí àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ bíi mẹ́tàdínní ọgọ́ta fifty youth groups wọ́n ti sọ pé bó ku ìràwọ̀ kan ní sánmọ̀ Yẹmi Ọ̀ṣínbàjò ni àwọn ń bá a lọ igbákejì ààrẹ nu o ṣe é fẹ́ gbọ́ ṣe é fẹ́ gbọ́ ìròyìn rèé ní fẹ́rẹ́fẹ́ àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kà wọ́n méní méjì wọ́n jẹ́ bíi àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ mẹ́tàdín ní ọgọ́ta gbogbo wọn ti panu pọ̀ pawọ́pọ̀ sọ pé igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò ni àwọn fẹ́ kó dupò ààrẹ kó sì di ààrẹ lọ́dún tí ń bọ̀ 2023 àwíjàre wọn ni wípé lẹ́yìn àwọn ọmọ kò tún sọmọ mọ́ lẹ́yìn ọmọ kò sọmọ bẹ́ẹ̀ bá sì fọmọ wọ́mọ yóò lù kan pa wọ́n ní Yẹmí Ọ̀ṣínbàjò nìkan ni àwọn rí tọ́kájú ẹ̀ tí awọ rẹ̀ kájú lónú gbogbo àwọn tí wọ́n pé àwọn fẹ́ díje àwọn fẹ́ di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣẹ̀rí àtẹ̀jáde kan tí wọ́n jù sígboro lẹ́yìn ìjókòó ṣèpàdé wọn òun náà ni wọ́n kọ gbogbo ohun tí wọ́n fẹ́ jẹ́ káyé ọmọ sí ohun tí wọ́n fẹ́ jẹ́ káyé ọmọ náà ló sì ń di mímọ̀ nínú ìwé ìròyìn Vanguard tèmi ń kà fún yín lọ́wọ́lọ́wọ́ yìí ti ìbútòrò nàìjíríà làwọn ẹgbẹ́ ọ̀dọ́ wọ̀nyí ti sara àwọn jọ́nú ìta àti ráwọn akẹ́kọ̀ọ́ káàkiri ilẹ̀ yìí kọ̀dí alárẹ̀mú wọn yanyan national coordinator wọn Mr Festus Ofume òun ló sọ̀rọ̀ yìí Ofume ní agbé ìgbésẹ̀ àti sọ pé Yẹmí Ọ̀sínbàjò la fẹ́ jẹ́ ó di ààrẹ kí ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà kó lè bá a dúró déédéé kọ́mọ́ bá a jinmi àwa gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tá a ti wò fín tá a ti rí i pé lẹ́yìn Yẹmí Ọ̀sínbàjò lásìkò yìí <laughs> kò sẹ́ni tí ọ̀rọ̀ Nàìjíríà yé láti tukọ̀ wa dé èbúté ògo lẹ́yìn ìyẹn àwa wo àti máa ṣe bọ rẹ̀ àwọn iṣẹ́ rere eléyìí tó ti ń ṣe pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari láti bí ọdún méje ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjọba wọn wọ́n ní àá ẹ wò gbà tó délé gẹ́gẹ́ bí ààrẹ acting president ah ó ṣe bẹ́ẹ̀ ó sáré pa àwọn idán kan àwọn idán kan tó sáré sún Nàìjíríà síwájú wọ́n ní ẹ tún wò ó ọ̀nà tí mò ń gbà ṣe nǹkan tiẹ̀ nílànà ọmọlúàbí kèé fi gbá kan bọ̀ kan nínú orí ẹ̀ pé ọmọ ìwé òye sì yé nínú ọ̀nà tí à ń gbà tá a fi ń tukọ̀ irú ẹni làwa wò lọ́sọ̀tún wò sósì sàṣì ní bí ibà tí í ṣe Yẹmí Ọ̀ṣínbàjò kò lè jẹ́ lòmíì mọ́ o ẹwà àwọn ọ̀dọ́ tí wọn ò rí iṣẹ́ ṣe bó bá di ààrẹ yóò mọ ọ̀nà àgbà ya bàtà ní ìpèsè iṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìtọ́sùdọ́ òfin ní ìfẹsẹ̀ náà gbàgbòrò káàkiri bàbá ń sọ̀rọ̀ nípa dídáàbòbò ìlànà òfin rule of law Yẹmi Ọ̀ṣínbàjò yìí gangan ni lọ́hùn ó yé e tan yanyan gbogbo tí wọ́n kọ síbẹ̀ rí o èmi wá ní kí n kà fún yín ńgbà àwọn ti kọ́ àìkọ́ láìka ẹ gba balance ẹ̀ ó wà lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ́ yìí. agbo òṣèlú ibẹ̀ náà ni èmi náà wà ọ́ ojú mi ò kú mbẹ̀ ní ọdún 2023 tí ń kànlẹ̀kùn yìí ẹgbẹ́ òṣèlú PDP gbọ́dọ̀ wà ní ìrẹ́pọ̀ ni o láti rí dájú wípé ọ̀dọ̀ wọn ìní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò ti jáde ta lọ sọ bẹ́ẹ̀ ta ni wọ́n sọ sí nígbà wo ni ẹ farabalẹ̀ kí ló fà á who said it to who, to who or what occasion ẹ̀yin ọmọ literature all right gómìnà <clears throat> Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers ló sọ̀rọ̀ náà jáde báyìí o níbo ló ti sọ gómìnà Nyesom Wike àti àwọn èèyàn míì tí wọ́n jẹ́ ìkan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pàrọwà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yìí pé kí wọ́n gbé gbogbo ohun tí bá ń bí wọn nínú tì sẹ́gbẹ́ kan náà kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ láìka rẹ̀ láti rí dájú pé ààrẹ tuntun tí yóò bòde láti ṣàkóso lórí orílẹ̀-èdè wa Nàìjíríà tó bá di ọdún 2023 inú ẹgbẹ́ PDP ni yóò ti jáde ó pàrọwà fún gbogbo àwọn èèyàn àríjẹ ní mọ̀dàrú àwọn adárúgúdù sílẹ̀ tí ó ṣe pé gbogbo nǹkan tọ́ka wọn láà náà ni pé kí ìlú ọ̀sàmọ́ ti rọgbọ̀ tí wọ́n sì fẹ́ẹ́ fa ìpínyà láàrin àwọn gómìnà gómìnà tí ń bẹnu ẹgbẹ́ òṣèlú PDP wípé kọ́ńkàkò wọ́n gbajúmọ̀ ti ń ṣe wọ́n kí wọ́n ó sì mọ̀ọ́mọ̀ fi rọ̀bọ̀ rebe sílẹ̀ kí wọ́n gbajúmọ̀ ọ̀nà láti jẹ́ kí ẹgbẹ́ yìí kí ó gbéra sọ láti lè wà ní ipò èyí tí yóò lè tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà fún odidi sáà míì tí tó ń bọ̀ yìí gómìnà wike ló ń sọ̀rọ̀ náà jáde nígbà tó lọ ṣàbẹ̀wò sí akẹgbẹ́ rẹ̀ gómìnà ti ìpínlẹ̀ bayelsa sẹ́nẹ́tọ̀ duye diri nínú ilé ìjọba tó wà ní yenegoa lánàá òde yìí ó ní wíwá tí mo wá sí àhín láti wá kí ọ̀rẹ́ mi akẹgbẹ́ mi nípínlẹ̀ jẹ́ kí gbogbo wa ká mọ̀ nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party wípé gbogbo gbóngbòngbò tí máa ń bẹ láàrin wa ẹ̀já gbètì sí ẹ̀gbẹ́ kan o torí pé bí ọ̀bà sí ẹ̀gbẹ́ kò sẹ́nì kankan tó lè di ààrẹ kínní kan lákọ̀ọ́kọ́ dé mọ́nú àbọ̀ ká tó sọ pé ọ̀ya ẹ máa gan o ó ní bí ẹgbẹ́ bá ti wà ìgbà náà la ó rántí pé ọ̀ya lágbájá ni kẹ́ẹ̀tì ẹ jẹ́ ká e sí iwájú ó nílẹ̀ ìbàjẹ́ pé àjẹ́ kí ẹgbẹ́ wa kó fìdí kí okùn ìrẹ́pọ̀ kó sì wà láàrin wa láì já ah, eh ẹ̀ ìgbà náà la tó lè máa sọ̀rọ̀ nípa àtàlà fẹ́ fàkalẹ̀ ọ̀ gómìnà ìpínlẹ̀ ti Rivers ó tún tẹnumọ́ wípé ojú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ní bẹ lára PDP pé ẹ wá dóòlà wà ẹ wá dóòlà wà ẹ̀yin nìkan náà lẹ lè dóòlà wà torí pé àjàgà táwọn bọ́ sí nínú ìṣàkóso èyí tí ẹgbẹ́ òṣèlú tó wà lórí àkóso lọ́wọ́lọ́wọ́ wáyé léyìí tí ó ti Nàìjíríà lò àkóyọ rẹ̀ ọwọ́ yìí lọ́wọ́ ọ̀ PDP ó ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn náà mọ̀ wípé kínní ó ti yé wọ́ mọ́ wọn lọ́wọ́ ó ní nítorí èyí o àǹfààní lọ́wọ́ wà ńlẹ̀ fún báyìí táǹfààní ìbá sì fò wá rò gbogbo wa iná làámọ̀ pé àwa la rí ìfà tá a yọ sẹ́ẹ̀rí ìfà yìí sì wọlé tọ́ni lẹ́ẹ̀mejì àrífà mọ́ yọ ọ̀dẹ̀ ni a mọ̀ pé onítọ̀hún ó ní irú ìfàbá yìí ẹ̀ẹ̀kan ní wa ó ní ìfáǹsì ti jókòó rẹ̀gẹ̀dẹ̀ tí ń wò wá pé bóyá a fẹsẹ̀ ara wa yìí dànù nítorí náà mo fi wá ń bẹ̀ yín ló jẹ́ mọ́ dírẹ̀ bẹ́ẹ̀ káàkiri wá bá wọn èèyàn wa pé gbogbo wàhálà yìí àwọn èèyàn tí ọ̀fẹ́ kíkiri yọ sẹnu re fún yín ẹ mọ̀ jẹ́ èdè wọn kó mu yín o Wike ló pàrọwà fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. ajá balẹ̀ ń tẹ̀ síwájú ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine ọ̀nlẹ́mọ̀ tí ń gbọ́ wáyé o bẹ́ẹ̀ bá wojú aago báago ti yín bọ́bá collect pẹ̀lú bí tiwa bó ṣe collect yìí aago mẹ́sàn-án ó ti kọjá ìṣẹ́jú méjìdínlógún àti ìṣẹ́jú àyà wíníwíní díẹ̀ ẹ tún tẹ̀lé wa lọ kí a tún fún yín jẹ àwọn ìròyìn tó jáde tá a ti kọ́kọ́ fún yín ní àkòrí ẹ̀ ìkan o wọ́n ní. Ni Uh, àjọ EFCC àbàtẹ owó bílíọ̀nù méjìléní àádọ́jọ náírà one fifty two billion naira àti three eighty six million dollars ni wọ́n pé àwọn rí gbà padà lọ́wọ́ àwọn jàǹkóríkò lọ́dún tó lọ twenty twenty one àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC ti kéde pé àbàtẹ one fifty two billion naira ní owó táwọn rí gbà lọ́wọ́ àwọn abojú tókítókí jàǹkóríko gbéwó gbéwó tí wọ́n ń gbé owó nígbé ìsọnù ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wá yàtọ̀ sí ilé owó ilẹ̀ òkèrè abatẹ abatẹ owó eléyìí tó jẹ́ ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún àti mẹ́fà mílíọ̀nù dọ́là three eighty six point two million dollars làwọn tún rí gbà lọ́wọ́ àwọn ará bíun wọ́n ní àwọn tiẹ̀ tún ilẹ̀ South Africa gangba about one thousand nine hundred South African rand àwọn rí gbà àwọn rí Canadian dollars dọ́là ẹ̀yà tilẹ̀ Canada àwọn tún rí gbà lọ́wọ́ àwọn jàǹkóríkò eléyìí tí à ń sọ yìí wọ́n tún rí ríyà owó Saudi Arabia wọ́n tún rí gbà lọ́wọ́ àwọn oníjẹkújẹ alájẹbánu wọ́n ní àjọ EFCC ló kéde eléyìí láti olú iléeṣẹ́ wọn níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ tí wọ́n sì ṣàlàyé pé tọ̀ kò sí ibi ìsásí tàbí ibi kọ̀lọ̀fín fún oníwà àbàjẹ́ kan ní orílẹ̀-èdè nàìjíríà ẹ lè họ ní o ẹ lè sá ní o àmọ́ ẹ ní rí bi sá sí ẹ ní rí bi dé síbẹ̀ ẹ bá sá nídìí ìwà àbàjẹ́ lórílẹ̀-èdè yìí àjọ EFCC àwọn ni wọ́n kéde eléyìí o ẹ fẹ́ gba balance ẹ mo sì ń bọ̀ ń bi ìròyìn mi o tí EFCC ti náwó gan-an mọ́ ń tí wọ́n fi fa òfin wọ́n fi fa mọ́ wọnú ságo òfin bá a bá tún tẹ̀síwájú ẹ mọ̀ gbọ́ yìí o. ọ̀dà lára àwọn ìròyìn tẹ́ láǹfààní láti gbọ́ afẹ́gbójúkò lágbo ti òṣèlú ẹ jẹ́ ká lọ síbi ìṣàkóso ìjọba bẹ́ẹ̀ ni ó sì ń kọ́ra wọn lẹ́sẹ̀ náà ni o bí ọba sóṣèlú kò lè ṣíṣàkóso kò lè ṣíṣàkóso NLC ti gbọmú báyìí wípé ẹ̀yin asòfin wa ẹ̀ mọ́ ń tọ́kàn nínú eh, ọ̀rọ̀ yín eh. ẹ̀yin fẹ́ gbé òfin kan kalẹ̀ tó pé ẹni orí ń ta kò gbọ́dọ̀ ké kò gbọ́dọ̀ gbin kò sí ń tọ́jọ́ o á lọ sẹ́ka polówó ọjà à ń padà bọ̀ ní pápápá. ajá balẹ̀ ajá balẹ̀. má sílẹ̀kùn ọ́ ah yẹ́. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. ah ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musta mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho, ò ṣe gan. Mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, igbo, and wagoy to mention Bangbada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. my dear bá mi gbé náà. gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọ kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state Email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh. o o seven. bẹ́ẹ̀ la ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. délé pàdí mi tó já e jù. wà á ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdèkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì í bó kì í dalu kì í jò kì í jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ Links Roofing Sterling oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil iwo road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí 08144916204 08144916204. you bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ká jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá ìgbàgbọ́ nínú jésù kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára ọlọ́run wf kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àtìmúnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára ọlọ́run asábíàrá ló wọlé tọ̀ yín wá o olùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúbú yìí ìbàdàn ní sájà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. kájẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ gbòmìnira pumping consent àti délùú Ìbàdàn àti pumping kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ìrètí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nílé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù dánilẹ́jì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ yàbẹ́. tí pọ́ńpì tẹ́rẹ̀ ti ti dé. àní ìbàdàn a ti dé. tí pọ́ńpì concept developer that cares. àní rẹ̀ là ń bá ọ̀sẹ̀ yìí january twelve twenty twenty two òjò eré àtàánú ṣetá o tí ó rọ̀ sáyé onípòtìpò ènìyàn níbi ìpàdé ìṣòro ọlọ́jọ́ kan tọ̀sán tóru lóyòkè cac olúwagbàmírí international prayer mountain àgbàlá ìjádókun ogósì tán tó wà láyé gbadé kan bí tilẹ̀ jẹ́ gbẹ́dánbàdàn níbi tó lọ́wọ́ gbé gbogbo èèyàn sí láti wá ní ìpín nínú eré àtàánú èyí tó lọ́wọ́ ti pinnu fáwọn ènìyàn rẹ̀ rìnrìn àjò ọdún tuntun àkórí eré àtàánú àánú tẹ́bẹ̀ dúdú mùrígbà tó sọdọ̀ lọ́rọ̀ náà ló sọ ẹ́sítẹ́rì dayaba ìwọ náà darapọ̀ kórìtì ẹ náà gbà bí gbàlà ìlera ìwòsàn àlùyọ àtọrẹrẹ gbogbo wọn nẹ tòru àti pinnu láti fún gbogbo ẹni ó bá wá ṣe ń dúró de oníkojúpe nìyàn àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè yóò wà ń kalẹ̀ bákan náà làwọn olórin ẹ̀mí òkọrin ìrì àtàánú tọ̀sán-tòru January twelve twenty twenty two yìí ni ó mama prophetess Dr. rf Adémọ́lá olúwàwámẹ́rì Deborah fún ìran tá a wà yìí ni ó máa gba gbogbo ènìyàn lálejò ibikíbi tẹ́ bá ti ń bọ̀ ẹgbẹ́ ọkọ̀dé gbẹ́dàgbàdàn láti bẹ̀ lọ kò sọ́lọ́kadà tí ò àìsàn má ṣe kó má yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ ara tòró ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ajá balẹ̀ ajá balẹ̀. àdópẹ́. o ẹja tẹ̀síwájú o ajá balẹ̀ ìròyìn olè yìí ń gbọ́ o láti ìkànnì tí gbogbo ayé sọ pé ó ń kilẹ̀ falafala. bẹ́ẹ̀ni àwọn ayé ló sọ. àwọn ayé ló sọ bẹ́ẹ̀ o àwa kọ́ o iyọ̀ ò ní sọ pé ó ń dùn lọ́bẹ̀ ọdẹ ẹ jẹ́ kájọ lọ sínú ìwé ìròyìn Daily Sun ní àárọ̀ tí ò ní lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì lórílẹ̀ Nàìjíríà ẹgbẹ́ òṣìṣẹ́ ti gbọ́n mú mọ́ àwọn asòfin wa lọ́wọ́ pé ẹ tó bẹ́ẹ̀ láti sọ pé kó sì borí bá ń ta wọn wọn ò gbọ́dọ̀ gbìn ẹgbẹ́ Nigeria Labour Congress NLC wọ́n ti fún àwọn tí wọ́n wà nínú ilégbìmọ̀ asòfin wa lórílẹ̀‐èdè Nàìjíríà ilégbìmọ̀ asòfin àgbà pàápàá àwọn ọmọ inú ilégbìmọ̀ aṣojú ṣòfin House of Representatives wípé èròǹgbà kan lórí àbá èyí tí wọ́n ní àwọn fẹ́ gbé jáde láti mọ̀jẹ̀ kí ẹnikẹ́ni kó yan iṣẹ́ lódì pàápàá àwọn tí wọ́n wà lẹ́ka ètò ìlera ètò ìlera lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kí wọ́n gbàgbé òun kò sí ntọ́jọ́ o ẹnìkan tọ́jú ọmọ inú lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin láti ìpínlẹ̀ Enugu Simon Atige iná ni ó gbé kínní ọ̀hún kàtàrí tó ń sọ níwájú ilé wípé àbá láti ṣe àtúnṣe sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ láti má jẹ́ kí ẹnikẹ́ni kí ọmọ gòlé ìyanṣẹ́lódì pàápàá àwọn tí wọ́n bá jẹ́ òṣìṣẹ́ ní ẹ̀ka ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ pé essential service ni wọ́n pè wọ́n wọ́n ní gẹ́gẹ́ bí àbáhùn yóò ṣe lọ wọ́n ní wọ́n fẹ́ kó jẹ́ wípé pápápá ni wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n sì sọ di òfin NSC wà ń sọ pé ìgbésẹ̀ yìí tẹ́ ẹ bá fi lọ rèé gùn lé ọ̀nà láti fún gun mọ́ àwọn òṣìṣẹ́ ni pàápàá láti gba agbára ẹ̀tọ́ wọn kúrò lọ́wọ́ wọn láti máa béèrè ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ agbanisíṣẹ́ wọn ní tẹ́ ẹ bá ní ẹni orí bá ń ta ò gbọ́dọ̀ ké ẹni torí bá ń ta kò gbọ́dọ̀ gbìn báwọn òṣẹ́ bá ti rí nǹkan kan tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba tíjọba bá gún gí ọrùn kí lè wá fẹ́ kí wọ́n ṣe ṣé kí wọ́n sá wọ́n ṣiṣẹ́ bí ẹ̀ bọ́ra ni NLC president Ayuba Waba iná ló tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá níbi tó ti ń sọ pé sẹ́ẹ̀rì àbá tí wọ́n ń sọ̀rọ̀ tẹnu ń kàn yìí àdíjà àlẹ́ àbá tó tó kò sí torí pé eléyìí kò gbọ́dọ̀ dí òfin o wọ́n ní eléyìí wọ́n mọ̀ ọ́n mọ̀ fẹ́ kí wọ́n lò ó láti jẹ́ kí ọmọ nàìjíríà pàápàá àwọn òṣìṣẹ́ ọba kí wọ́n mọ̀ ní agbára láti máa béèrè ẹ̀tọ́ wọn ni ayọ̀ àwábà ló ṣe àlàyé pé mímọ̀ mọ̀ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú ó ní eléyìí o láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ asòfin wa lórílẹ̀‐èdè nàìjíríà bí ìgbà tó jẹ́ pé ṣé wọn kàwé dé ojú àmì ni dé pé wọ́n mọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ òṣìṣẹ́ àgbáyé ní orílẹ̀‐èdè yìí wọ́n ní international labour organization ṣé wọn ò mọ nǹkan kan nínú ọ̀rọ̀ àjọsọ lè tó láàrin àwọn orílẹ̀ orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó sì jẹ́ pé nàìjíríà gangan òun náà tọ́ bọ àwọn ẹ̀tọ́ kan tó wà nínú rẹ̀ fáwọn òṣìṣẹ́ ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ NLC lórílẹ̀-èdè nàìjíríà ó lóun ọgbà ó pẹ̀lú wọn pé kẹ wá mọ̀mọ́ kẹ yọ àwọn kan nínú àwọn òṣìṣẹ́ pàápàá àwọn èèyàn tó wà lẹ́ka ètò ìlera lábẹ́ johesu pé àwọn essential service providers ni àwọn eléyìí ó ní gbogbo èyí ọgbọ́n kọ́gbọ́n náà ní ìgbà ọbáyá báwo lẹ̀ ṣe ní fi kárí gbogbo àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà Ayuba Waba ó ṣàlàyé pé lábẹ́ International Labour Organization àwọn ọ̀rọ̀ àjọsọ kan ìbẹ́ẹ̀mẹ́ o tí wọ́n fi ọwọ́ lù wípé ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti mẹ́sàn-án seven hundred and sixty nine ILO treaty léyìí tí ó ṣe àlàyé ẹ̀ yékéyéké wípé nígbàkúgbà táwọn òṣèlú bá fẹ́ béèrè ẹ̀tọ́ wọn bóyá ẹ̀kún ni tàbí àjẹsílẹ̀ gbèsè pé ẹ̀tọ́ wọn ni láti lè fi ẹ̀hónú hàn fún ìjọba kódà pa ọ̀tàléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àtẹyọkan náà wọ́n ní wọ́n sọ wípé ẹ̀tọ́ ni fún àwọn òṣìṣẹ́ láti lè béèrè nǹkan wọn tí wọ́n bá fẹ́ lọ́dọ̀ ìjọba pàápàá àwọn labour unions yàtọ̀ sí eléyìí pé wọ́n yan iṣẹ́ lódì wọ́n ní eléyìí gangan ó tún ń dáàbòbò ètò ọrọ̀ ajé wa àti ẹ̀tọ́ aráàlú pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n bá jẹ́ àǹfààní fún àwọn tó bá ń ṣẹ́ lábẹ́ ìjọba wọ́n ní àyùbá wàbà wa sọ pé òun o àtàwọn yòókù àwọn wọ́n ní kò sí ẹnikẹ́ni kankan tó lè halẹ̀ mọ́ àwọn lórí eléyìí ó ní ọgbọ́n làwọn náà wà á fi ṣe o àwọn ọ̀gbìn níjà ó ní ìjà kọ́ ni ó ní torí pé àwọn ọlọ́rọ̀ èdè rẹ̀ bẹ́ẹ̀ àwọn sọ ọ̀rọ̀ àgbọ́yé fún àwọn tọ́rọ̀ òye ni wípé òfin ètò òṣìṣẹ́ ọba ní yíká orílẹ̀-èdè àgbáyé gan kò gbà wọ́n láyè láti gbẹ́rù ìgbésẹ̀ yìí tí wọ́n bá wá lọ gbẹ́rù ìgbésẹ̀ náà ṣé nàìjíríà fẹ́ mọ dá tiẹ̀ ṣe lábẹ́ òfin àgbáyé ni ẹ wò ó a lọ bá wọn sọ̀rọ̀ a sì dí rẹ̀ bẹ́ẹ̀ wípé èyí tí wọ́n ń bá bọ̀ yìí o yóò fa wàhálà lọ́wọ́ o sùúrùtù ni ó mú dání. tọ́ kọ́mọ́dà bẹ́ẹ̀ ń pè ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń fi iṣẹ́ sọ̀wọ́ sí comment section Facebook live Fresh FM ká máa di pé a kàn á ti ẹ̀kọ́ ti kún àbá àwo bẹ̀ la fi máa ń mú àwọn iṣẹ́ yín jáde lẹ́ẹ̀kọ̀kan Ọ̀túnba Adéníyì lórí Facebook live Fresh FM ní comment section wa ẹ ṣé o hmm, wọ́n pàkíyèsí rẹ o àbọ̀bọ̀ bọ́nsúwe. wọ́n pàkíyèsí rẹ̀ gan ọ̀túnba adéníyì wọ́n ní advert yín pé ẹ ní mọ dọ́gbọ́n yọ díẹ̀ lẹ́m̀bẹ́ báyìí. kò sí tó lè ọ̀túnba adéníyì ni ó sì mọ wá rí a pé àwọn owó báyìí ẹgbà ẹ máa fi ṣe àwọn sí àkànṣe yóò sì kí. yẹ wá ka ìdáhùn jẹ̀lílì làwà sí ti ọ̀túnba adéníyì tí wọ́n fi ṣọwọ́. wọ́n ti bá ń dá lóhùn. jẹ̀lílì làwà ni ọ̀túnba adéníyì that is where they are generating money for maintenance hey. and worker salary. Ọ̀túnba Adéníyì wá ní I know but uh, please ṣé torí wa náà ni wọn tún fi ń ṣe fanfa. Ọlọ́run wọn àwọn èèyàn fẹ́ràn wa gan Adébáyọ̀ Austin kẹni wa down ó ní if dem no polówó when dem go see money pay maintain worker salary ẹ ṣe ti ẹ jẹ́ kí condition wa ó yé yín Ọlọ́run condition ti yín náà ó yé Ọlọ́run. àmì o wà á gbọ́ ẹnìkan wá ní ẹ̀dúró good morning dáre ṣẹ́gun ó ní Bayo always talk under the advert and I wonder what his argument is all about ó ní bẹ́ẹ̀ mi rẹ̀ ṣe mọ́ ranjú mọ́ra wa lẹ́yìn tí wọ́n bá ń polówó lábẹ́ aṣọ òun pé kí làá mọ̀ ẹ́ rí sọ náà. kọ̀ọ̀kan wọn kọ̀ọ̀kan wọn ẹ sọ pé ọ̀rọ̀ tí wọ́n gan la wàá sì ń sọ <laughs> ọ̀rọ̀ wọn là ń sọ. ṣe ti gbọ́ ọtí yìí ni o ọ̀rọ̀ yìí là ń sọ bí gbogbo yóò ṣe kún náà bí nàìjíríà ó ṣe tò làwọn sọ lábẹ́ aṣọ àwọn tí wọ́n láǹfààní àti òwà lórí facebook nu ọjọ́ òwà ní tìyín yes àtẹ̀síwájú ìtẹ̀síwájú ọ̀pá àṣẹgun ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bílíọ̀nù àbàtẹ̀ bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀nfà bílíọ̀nù lọ́wọ́ tún ru bílíọ̀nù lérí owó odidi owó la fi gbé àwọn ọkọ̀ tòkun bọ̀wọ̀lú ní ọdún tí ó lọ àbàtẹ̀ five thirty one billion naira òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà ó dín mẹ́sàn-án five thirty one billion naira la fi import to used vehicles èwo ní jẹ́ used vehicles. Eh, eh, eh ọkọ̀ tọwọ́ ò sí dùn tó nǹkan. <laughs> irọ́ ni ọ. <laughs> tẹ́ gbé wá látòkèrè ọkọ̀ tí a ti lò fún bọ́yá bíi twenty twenty five years tẹ́ wá gbé ọwọ́ ò lè tí ì dùn. ìgò tí ì lọ lé bọ́kọ̀ bá ti lọ ọ̀dọ̀ mẹkáníìkì ju ẹ̀ẹ̀kan lọ lọ́hùn. owó ìbò ti ń kó la. <laughs> ṣùgbọ́n àwa ọba àlọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ọkọ̀ tí nàìjíríà bá lò wọn ò gbọ́dọ̀ pàwọn wọn gbọ́dọ̀ fi ṣe yúùsì mọ mi wọn gbọ́dọ̀ pàwọn tó lọ gbé lọ bí tó kó wọn lọ lùbò mi àjálù làjú làlúrì wọn gbé lọ ah. ṣebí àwọn ọ̀nà yín ọ̀nà amúlòkọ yín kankan. ọ̀nà bankole lọ́nà akálàwé ah, ah, àbí ẹ̀ wá lọ́nà ẹgbẹ́ dá lóhùn jájá mi lórí ẹ̀ bó bá ti di ká mọ̀ fèbú ara búra wa fèbú ara kọ́ ni o kò sí jakro jákàrò yìí kò sí wàhálà so owó tí a fi import <laughs> ọkọ̀ tòkunbọ̀ láàrin oṣù mẹ́sàn-án wọ̀lú lọ́dún tó lọ five thirty one billion naira ni o ẹ wá jẹ́ àtún lọ sí agbo òṣèlú Ohanaeze ń bínú o ìkéde mọ̀fẹ́ jọba eléyìí tí aṣíwájú bọ́lá tinubu tí wọ́n pa àwọn ṣàfọ̀bàjẹ́ mọ́ àwọn fẹ́ jọba ni ọ̀hánẹ̀zẹ̀ ah, ndìgbò ti fọn mú lórí ọ̀rọ̀ yìí ìròyìn ọ̀rẹ́ ní mọ́ńbé ìkéde tí aṣíwájú bọ́lá ahmed tinubu ti tún ṣaṣíwájú apc nílẹ̀ yìí tí wọ́n fi síta pé àwọn ti lọ rèé bá ààrẹ buhari àwọn ti lọ rèé fi tún wọn létí pé àwọn ò joyè o àwọn ò du oyè àwọn sì mọ̀ pé àwọn ò joyè ààrẹ orílẹ̀-èdè I'm a little trammed. It began. Now you think you really gonna pretend like you wasn't down and you called him again. Plus, you're listening to 105.9 Fresh FM. Oh, làwọn oníròyìn ti gbá tí wọ́n tí wọ́n wà ń lórí lóríṣiríṣi nǹkan wọ́n bi wọ́n bi wọ́n bi wọ́n débi pé Tinubu gan ni ẹ wà ẹ ṣe sùúrù fún mi o ẹ fi igbó igbó igbó igbó kí Ọlọ́run ọba Elédùmarè kó jẹ́ kí ohun gbogbo kó lọ bá ìgbó ṣe fẹ́ lẹ́yìn tún wá yọ sí bọ̀m̀bọ̀ lẹ́tún wá ní ẹ̀yin fẹ́ dupò ààrẹ lẹ́yà àbítẹ́yìn wà olóyè Alex Ogbonaya ló bá oníròyìn sọ̀rọ̀ tó sì fèsì lórí tí Tinubu kéde bóun fẹ́ dupò ààrẹ ó ní bá a bá ní ká padà sínú ìtàn Nàìjíríà àti mọ̀bọ̀ àti ìrírí eléyìí tí èèyàn ti rí tó ń jẹ́ Nàìjíríà èèyàn mọ̀ pé rú kéde báwọn kò dúró lórí ìdájọ́ òdodo àti ìlànà pín dọ́gbadọ́gba náà ó ní lágbára lọ́wọ́ Ọlọ́run ọlọ́run gan tó jẹ́ ọlọ́run àgbáyé mọ̀ pé orí ìpìlẹ̀ kámọ́mọ́ sojúṣàájú lòun gbé ayé lé lórí tí ò sì kò sì sẹ́dá kankan tó gbọ́dọ̀ yàgò lórí ìpìlẹ̀ òun ó ní etí Tinubu ṣe bí ìgbà tí ọkàn mọ̀ọ́mọ̀ ó tún fẹ́ à ń jèkuru ọ̀ràn kọ̀tàn làbọ̀ ó tún fẹ́ máa gbọ̀nwó ẹ̀ sáwo ni wọ́n ní ṣé Tinubu ó mọ̀ pé ìkéde rẹ̀ nísìnyí yóò tún fa wàhálà ó tún fi wàhálà kún wàhálà lórí ọ̀rọ̀ Nàìjíríà àti ìṣọ̀kan rẹ̀ ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ní tilẹ̀ ń tọ́lọ́hún ọ̀pọ̀ o àmọ́ mo rọra kà kẹ́yìn náà ó lè rí ń kà. ọ̀dà ẹ̀tún gba eléyìí láti ọ̀dọ̀ Yorùbá Council of Elders YCA wọ́n ti sọ ọ́ wípé owó yàwálò akàmọ́ọ́mọ́ ń bà ná owó tí ò tó nǹkan láyé mọ́yọ́mí gàrí ni o pẹ̀lú àwọn ilégbìmọ̀ asòfin méjì èyí tá a ní báyìí ẹyọ kan ó ti dáa ẹgbẹ́ Yorùbá Council of Elders wọ́n ti sọ ọ́ wípé ilé ìgbìmọ̀ asòfin àgbà méjèèjì tá a níhùn kí wọ́n rún jẹ́gẹ́ papọ̀ kó kú sí ẹyọ kan ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ Yorùbá Council of Elders Kúnlé Ọ̀làjídé ló sọ̀rọ̀ náà wípé òun ò tí ì gbọ́ wípé àwọn orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n á mọ̀ọ́mọ̀ tá à ń fọn owó dànù tí kò sì ṣe pé bẹ́ẹ̀ náà ni ọrọ̀ ajé wa ni ọ ní lọ́lá làáfíà tó nǹkan bá ń bí wọ́n sọ̀rọ̀ wípé olójú kan ilégbìmọ̀ asòfin iná ní ta nílò unicamera wọ́n ní ti a nílò lórílẹ̀‐èdè nàìjíríà nù wọ́n lè yí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé àwọn sẹ́nitọ̀ wa wọ́n jẹ́ ọgọ́rùn-ún àti mẹ́sàn-án one hundred and nine senators tó sì jẹ́ pé àwọn tọ́jú ọmọ lẹ́gbìmọ̀ aṣojúṣòfin wọ́n jẹ́ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún àti ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ni wọ́n jẹ́ tí àpapọ̀ àwọn méjèèjì yóò jẹ́ ọ̀tàlénírínwó àti mẹ́sàn-án four hundred and sixty nine tí wọ́n wà nínú iléègbìmọ̀ asòfin àgbà wọ́n ní owó tabua ni wọ́n fi ń gbọ́ bùkátà lórí àwọn asòfin yìí ó sọ̀rọ̀ náà pẹ̀lú àwọn oníròyìn ti Daily Sun nígbà tí wọ́n ń bi léèrè ọ̀rọ̀ pé níbo ni nǹkan dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní lábẹ́ ilégbà asòfin olójú kan unikámẹ́rà tí a nílò yìí ó léèyàn mẹ́ta péré la nílò kó sojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ní abẹ́ òfin tuntun ọ̀hún ó ṣe àlàyé pé kí ni tí wọ́n ń ṣe ń bẹ̀ gángan àwọn tẹ́ ẹ sọ pé ẹ kódà síbẹ̀ tí wọ́n pọ̀ nípò yàwálò báyìí four hundred and sixty nine làwọn tí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́tún amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́sì gbogbo eléyìí kò ní í jàgbàdo owó ní èjẹ o hmm. ó ní tẹ́ wá fún wọn tí wọ́n ń ṣe ń bẹ̀ tó bẹ́ẹ̀ ó ní kò yéun kankan gbogbo ìgbà tí wọ́n sì wà mẹ́ẹ̀ náà ẹ sọ láríjà nǹkan tó jẹ́ àṣeyọrí tí wọ́n ṣe tó jẹ́ àǹfààní fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní gbogbo òfin tí wọ́n bá ṣe kó jẹ́ pé àwọn ìpínlẹ̀ ìjọba ó ní àwọn ilégbìmọ̀ asòfin tó wà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ó máa ṣe àwọn òfin tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà yóò sì mọ gbárùkù ti àwọn òfin yìí láti rí i pé àwọn òfin tó bá jáde nílẹ̀gbìmọ̀ asòfin ó fi ẹsẹ̀ múlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan la nílò láti yí padà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ padà èyí tá à ń lo owó nílò ya báyìí ó ní ìsọnù ni kò sì lè gbé nàìjíríà débì kan torí pé àbùkù òun náà ni nàìjíríà ń kàn lójoojúmọ́ ó ní dókítà kúnlé ọ̀làjídé ó tẹ̀síwájú pé ẹ lọ sínú òfin ti ọdún 1958 àti ọdún 1963 mẹ́ẹ̀ẹ́dínlógún làwọn sẹ́tí ó jẹ́ pàtàkì kan tí wọ́n gbé lérí ìjọba àpapọ̀ àmọ́ lóde tòní ẹrù ti pọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ ẹ̀sìn mọ́ bọ́ọ̀rù bá ti pọ̀ jù lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wíwo ni wo kọ́lọ́mọ̀jì nàìjíríà wo. àkọlé wo àmì àṣẹ ajá ẹ jẹ́ kí a súré dókè lọ́hùn a fẹ́ tajà ọjà iná ni o òun làwọn fi wá nǹkan jẹ o wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá tún tajà fẹ́rẹ́fẹ́ àtàlẹ́gbẹ̀ẹ́ bí ìtọ́ wa ṣẹ́kù pẹ́sẹ́pẹ́sẹ́ ajá balẹ̀ ẹ̀yin lẹ́ni à ń padà bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì bó kì dalu kì jò kì jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ òwọ́n Links roofing roofing oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil iwo road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí oh four four nine one six two zero four àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sọ wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. kéré o èyí ni láti ṣe ìfilọ̀ láti pe àkíyèsí aráàlú ìjòyè ìlú pẹ̀lú gbogbo olùgbé ilẹ̀ ìbàdàn àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé síwá dàrúdàpọ̀ táwọn ọ̀tá ìlú ìbàdàn kan gùn lé eléyìí tó lè da omi àlàáfíà ìlú rú gùdùgùdù wípé ó ń rúgbó bọ̀ bákan náà la tún fi àkókò yìí ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé láti gbégbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ dídàlúrú tó wáyé pàápàá jùlọ lọ́jọ́ àlàmísì tó kọjá eléyìí táwọn èèyàn kan tí wọ́n lọ sí park tó wà ní Ìwó Road láti lọ dàbẹ̀rú débi wípé wọ́n ṣe àwọn èèyàn léṣe à ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jọ̀wọ́ bá wa gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún bákan náà là ń ké sí gbogbo àgbààgbà ìlú pẹ̀lú bàbá wa Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti jáwé akíwọ́wọ́ fáwọn tó fẹ́ máa dàgbòrú wípé alátìlẹyìn àti ọmọlẹ́yìn làwọn ń ṣe o àrọwà yìí ó jáde látọ̀dọ̀ àwọn tó ń ṣàkóso ibùdókọ̀ tá a mọ̀ sí park managers wípé kí àwọn adàlúrú kí wọ́n ta kété sí ibùdókọ̀ bàbá wa ọ̀tún olùbàdàn ti ilẹ̀ ìbàdàn kì í ṣe oníjàgídíjàgan bíi ti olè kọmọ o a kò fẹ́ kẹ́nikẹ́ni kó tapo sí aṣọ àlà wọn nípa fífi orúkọ wọn bójú ṣiṣẹ́ láabi bákan náà la tún ké sí àwọn elétò ààbò nílẹ̀ ìbàdàn láti túbọ̀ jẹ́ kí ó kú ètò ààbò kó tún lè dan ìdan sí i kí tolórí tẹlẹ́mù kó lè bá a tẹ̀síwájú pẹ̀lú ìgbé ayé àlàáfíà àlàáfíà tó ti ń jọba nílẹ̀ ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ yóò máa tẹ̀síwájú o ìlú ìbàdàn kò ní dàrú ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ lágbára ọlọ́run aliaji lamidi mukaila auxiliary ló fi àtẹ̀jáde yìí síta látọwọ́ agbẹnusọ wọn ọ̀rọ̀bù jẹ̀lílì ẹ̀mí ọ̀la ajá balẹ̀ ń tẹ̀ síwájú ẹ wojú mẹ́wàá kò ṣẹ́jú mẹ́sàn-án hmm ẹ jẹ́ àfún yín ní pẹ́sẹ́pẹ́sẹ́ tí ó ṣẹ́kù kó tó di pé àwa ó máa dìde lórí àléfà àjà àbalẹ̀ fún tòní ṣẹ́rí lójú ìwé ìkarùn-ún ìwé ìròyìn ti Vanguard tó jáde fún tòní mbẹ́ ni wọ́n kọ ìròyìn sí níbi tí àjọ EFCC tí wọ́n ti ń kéde pé àwọn mọ̀ ti mú mọ́ńfà mọ́ńfà wọ́n mú afurasí alágbèdá àti pé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àtàwọn nǹkan tí wọ́n ká mọ́ ní ọwọ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣó ó ń farahàn pé eéjú ẹni ọlọ́wọ́nu nídìí jìbìtì àti bí nǹkan ti ṣe kan yahoo yahoo ojú ìwé kọkànlá ìwé ìròyìn punch ìròyìn yẹn wà ń bẹ̀ nínú ìwé ìròyìn ti Vanguard ìròyìn yẹn wà ń bẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá dé ojú ìwé kọkànlá àti punch níbi tí wọ́n ti tú àlàyé ẹ̀ tí wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àlàyé ẹ̀ ẹ̀ rí mbẹ́ o níbi tí iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń gbógun ti ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé EFCC tí wọ́n ti mú arákùnrin kan tí wọ́n fọ̀ràn sí bí alágbèédá ìkànnì ayélujára suspected uh, suspected internet fraudster lèbó kan tí wọ́n fi yà á kalẹ̀ Ismailia Ismaila Mustapha tí gbogbo ayé mọ̀ sí Manfa ló kọ rẹ̀ jẹ́ ẹ̀sùn fífẹ̀yìn pọn owó owó gbóná money laundering òun náà ni wọ́n fi kàn àti níní àwọn owó kan owó burúkú burúkú tí èso owó rẹ̀ lọ́wọ́ òun ni wọ́n tún fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kàn bíi méjìléní ni twenty two count charge òun náà ni wọ́n fi kàn abatẹ̀sí ni owó tí ọ̀rọ̀ owó rẹ̀ kàn abatẹ̀ thirty two point nine billion naira bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ṣáájú ni wọ́n ti kọ́kọ́ mú un ní ọdún 2019 ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá 2019 ní pápákọ̀ òfurufú ńgbà tí ń bọ̀ tọ́balẹ̀ bàgẹ́ sí Nnamdi Azikiwe International Airport wọ́n na wọ́n mu ni wọ́n bá lọ fi ọ̀rọ̀ pọ̀ ní gògóńgò wọ́n yọ̀ǹda ẹ̀ àmọ́ lọ́tẹ̀ yìí wọ́n tún mú àtúnmú lọ́rọ̀ mọ́ ń fà ó jù bẹ́ẹ̀ lọ o èmi kà díẹ̀ kẹ́yìn ó lè bá àbá balance ti yín bẹ̀ ni. lára àwọn òròyìn tẹ́ láǹfààní láti gbọ́ ní ìrọ̀lẹ́ òun náà tún ni eléyìí níbi tí ẹnìkan tó ti ń jẹ́wọ́ níwájú òfin wípé òun ló mọ̀ọ́mọ̀ lọ rèé dètè láti jẹ́ ọ̀gá àwọn gbé kóun ó lè rí one point five million naira fún kérésìmesì hmm. ọmọ ọmọ ọ̀dọ̀ tí ń bá wọn tajà nu. tó gbọ́ ọmọ sálọ ń jò ní. rárá o ọmọ ilé mọ̀mọ́ gbé ọ̀gá ẹ̀ ni ọ̀gá gangan ló gbé ojú ọ̀gá gbé ó ní láti pé òun fẹ́ raise one point five million òun fẹ́ hmm. kí kérésì ó dùn. kò dùn ó sì ti dùn ah, àbí ọ̀wá dùn. yóò ti máa dùn níbi ọ̀wà bá ní ìsìn ọ̀dà àbáhùn. ẹ tó gbọ́ ìròyìn eléyìí ìròyìn tó wá tó jẹ mọ́ bíi abala ti òṣèlú ni àwọn ẹgbẹ́ kan wọ́n tún ti parapọ̀ báyìí ní Delta State wọ́n parapọ̀ wípé àyàfi o kí Ọ̀sínbàjò kó náà kópa nínú ìdíje fún ipò ààrẹ lọ́dún 2023 yìí bákan náà ẹni tí í ṣe asòfin tí ń sojú ẹkùn Èkìtì South Èkìtì South Senatorial District Senator Bíọ́dún Olújìmí ti sọ ọ́ wípé eléèkú lọ́lọ́bẹ ńkọ́lé eléyìí o wípé hmm. ẹni tó èkú ń bẹ lọ́wọ́ ẹ̀ ló ní ọ̀bẹ pé wọ́n mọ̀ rò láéláé pàápàá nípasẹ̀ ètò ìdìbò èyí tí ń bọ̀ yìí sípò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ó ẹgbẹ́ òṣèlú tí ń tukọ̀ ìṣàkóso níbẹ̀ APC kó múra ní o kó sán tòbí rẹ̀ kó yí dẹ́ torí àwọn gangan náà àwọn ò ní mú ní kékeré hmm. pẹ̀lú APC hmm. wọn ní PDP ò ní mú ní kékeré pẹ̀lú wọn ìní tí <laughs> Bíọ́dún Olújìmí tó sọ fún wọn bẹ́ẹ̀ wọn. lánàá hmm. mo ṣàlàyé fún wọn pé mo rìnrìn àjò re èlò àríre mọ́ṣe lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn pé n ojú mi rí ẹnu mi ò lè sọ níbi ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ìjọba méjì yúnífọ́ọ̀mù méjì tí wọ́n ti lura wọn ah sorry ẹnìkan lu ẹnìkan alùmọ̀dálémọ̀mọ́ àṣerú ẹ̀ náà padà ṣẹlẹ̀ ní nàìjíríà tiwa kọ́dà mm. ilẹ̀ ìbàdàn olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ti a kọ́dà yàní adé ọ̀yọ́ ring road ń bẹ̀rùn mm. mọ̀ ní sọ́jà ti lu yellow fever wọ́n ní ọmọ ìlú tí èèmọ̀ ṣe lúlù kéékèèké mọ̀ ni àní nídìí èyí iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nigerian Army wọ́n ti lọ rèé mú lance corporal kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó wà lára àwọn tó fìyà ìmọ̀dí jẹ ọlọ́pàá tí ń darí ọkọ̀ àwọn méjì traffic wardens méjì tí ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ní yànnádé ọ̀yọ́ ring road nìbàdàn tó lù wọ́n bíi kí wọ́n kú wọ́n ní àtẹ̀jáde kan láti iléeṣẹ́ ológun láti pàṣẹ ọ̀gá àgbà ìlú koro director of army public relations brigadier general onyema nwachukwu nígbà tí ọmọ sọ̀rọ̀ ó ní ìwádìí iléeṣẹ́ ológun ti bẹ̀rẹ̀ lórí ìwà àsọnu tí àwọn sọ́jà ohun ti ń hù gẹ́gẹ́ bí ti iléeṣẹ́ ológun nàìjíríà sọ wọ́n ní ìlànà iṣẹ́ ológun ọ̀fà àyè gba ìṣekúṣe àti ọ̀dàndàn táwọn ará àbí lọ ṣeun àwọn tí a mú kan nù wọn o àwọn ń wá àwọn tó kù sọ́jà ọ̀hún bọ́wọ́ bá sì ti ń tẹ̀ wọ́n ń kọ̀ọ̀kan òun náà ni wọ́n jẹ ìyá wọn ìròyìn yẹn pé tọ̀. ọmọkùnrin kan wọ́n ní ó ti kánjú kọjá kádàrá rẹ̀ eh. wọ́n ní Abubakar Mohammed Buba ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ti ní ọgbẹ̀mí bàbá rẹ̀ hmm. nígbà tọ́wọ́ òfin wa tẹ̀ wọ́n ní kí ló dé kí ló ṣubú tí ọ ṣéṣù ni wọ́n náà pọ̀ mọ́ rárá èṣù kọ́ òun fẹ́ tètè jogún bàbá òun ni. ẹ yes pé bàbá òun ní dúkìá tọ́pọ̀ òun sì fẹ́ tètè jogún rẹ̀ ìlọ́fà tó ń fi gbẹ̀mí rẹ̀ o yóò máa jogún ẹ̀ lọ báyìí. ogún wọn wà dùn mọ́ lẹ́nu báyìí. <laughs> yóò dùn mọ́ lẹ́nu. Ah. ọ̀dà pharaohs are beatable wọ́n ní wọ́n ṣe unbeatable bí akíma ọmọ ọlájú wọn pé <laughs> pharaohs are beat wọn ní ti ègò ẹ̀fọn tó sọ fún wa lórí ti afcon opener match èyí tí a ṣe lónìí ni o dọ́là. tí èèyàn méjì bá ti fẹ́ jà. yes tí pátì kan bá ti ń sọ pé ah kí ah kí ló fi ń ṣeré àjọ fà á. àjọ wọ àjọ wọ kílẹ̀ kílẹ̀ jọ ń wọ. kì í ṣe jàbọ̀ bàjá. bọ́ bàjá ọjà. bó bá sì rẹ fẹ́ jà tí ń bọ̀ sọ tí ń bá go tí ń bọ́ sẹ́ni tí ń bọ́ bàtà. Ah. ẹ tí ó dé ah. ìbẹ́wù. ìjà onílé èèyàn bá jẹ́ ìránṣẹ́ èṣù dáadáa ìjà òde ẹ fún jà o. tọ́wọ́ dago márùn-ún rọlẹ̀ kó wo máàcì ẹ̀ kó wá gbé omi tútù tọ́ da sẹ́gbẹ̀ẹ́ ọmọ fi tẹ̀ ọmọ fomi tútù tẹ̀. kò sọ̀rọ̀ omi tútù kankan á lù wọ́n bí ìgbà wọn ọ̀rọ̀ ayé wa bí èjò àìjẹ́ àfi bí bèbá ní ìpè lókù. a pàdé lọ́la lórí kí ló sọ lórí àjàbalẹ̀ àpàdé lọ́la agbára lọ́wọ́ ìlédùá farao Eh. bẹ́ẹ̀ ni o ahmed musa náà bẹ́ẹ̀ musa eh. mose ni musa eh. musa ni musa tiẹ̀ wá pọ̀ ní ìsìtẹ́ dúró de fìrẹ́ ọ̀nà. tí ó tí ó ṣe wọn kàn kàn so ẹ mọkàn yín balẹ̀ alábàálẹ̀ tó ní ti parí nù. àwọn ọmọ mi ń gbòòrò ayé ti ń gbélé wọ́n ti ń gbélé ewúnu. bàrà ká parí ètò ẹ̀ mọ̀ kú ni. ẹnìkan ti ẹ̀ sọ pé kíni ògógó ni o. èmi ọmọ èmi iṣẹ́ ìrànṣẹ́ tèmi lè. o ti ẹ̀ ríran rí kurukuru wà lójú eyín. Ah! yìnyín rí góò kan ìrìgó ẹyọ kan ọba bá fẹ́ lójú àríran ọ̀yẹ̀lá àní mò ń rí bíi góò méjì sókè àmọ́ ibi tó fì sí ni ń rí. ọ̀rọ̀ apá bí ó fì sí. wáìpà ọ̀ wáìpà ẹ̀dá. àjà balẹ̀.